táwọn akéwì ya ní. Ó ti fẹ́ sí i. àwọn nǹkan tó dá àti bó ṣe dá bó ṣe déédé àti bó ṣe gún régé ọlọ́run bá lórí ṣe rí lórí fóun lè bí àwọn ìdá tó ń dá ìdílé ìgbàdúrà. àǹtàbàtì wo bí tó wà ní sóra ìtọ́rẹ́ pàtàkì àìmán láti ṣe ìbátòbá. tábàwò sóra táǹkà ẹ̀yìn òdúgbà tàbí ní sáfọ̀rọ̀ bá ànábàwò kò rí النبي العظيم تاسو عليه او سلف و او قصد في قرآن nípa kí wọ́n béèrè lọ́wọ́ ara wọn níbèrè yẹ̀yẹ́ àbí níbèrè pé kò yá wọn ọlọ́run adáko ká nínú ẹ̀rọ ẹ̀rọ wọ́n béèrè nípa ìròyìn ńláńlá náà tó náwó làbẹ́ẹ̀nù èlé jẹ́ pọ̀ náwó làbẹ́ẹ̀nù èlé jẹ́ yóò wà. Tọ́ tó lè rí pé tá a bá gbé dé ìlú. Ìpè Kùránì jẹ́ ànábà ọ̀pàwé. Torí pé Kùránì náà ní àlùmọ̀tàtọ̀ bínú ẹ̀ lẹ́kọ́dọ̀ lè bá. Ìròyìn tó jọ ìpè terutama kalau awal itu kalau di istilah yang baik ini Quran ini untuk untuk maafkan itu maafkan kehanan maafkan kalau itu kon pasal maafkan maafkan yang kon yang pada kiamat mana hari itu untuk maafkan kalau itu sama saja kiamat untuk kultum mana jadi masalah àwọn ọmọ tí ó jẹ́ àti àwọn àkàbẹ̀ ẹ̀nà lónìí ìlà lọ́nà wọn máa náà ní tó ń fẹ́ fẹ́ yìí alùpàrọ̀ òun ìdára lójú òtòbí àwọn kan bẹ báwọn ọmọ tó àwọn dá àwọn kan bẹ táwọn bẹ̀ kàn ṣe nǹkan wọn ta àpò pípò bẹ̀ kàn ṣe irú àwọn táwọn ṣe nǹkan kọ́lá àwọn ìgbà tó ṣe nǹkan àtọ́ wọn fi ẹ̀yẹ wọn ní alùpàdé lòkù alàwọ̀ lòkù ìrìnàbí lòkù nàkùn. إذا نزلت كل نزل إنكم لا تستقيم ṣé kí n tọ́ka yín sẹ́yìn àti oṣù pé yóò fi ọ̀gbẹ́ ìgbà tó mú pé tẹ bá kú tán tí ilẹ̀ ti di gbogbo ara yín tẹ tí a máa ń lọ́rọ̀ kú gbé yìí àwọn eléyìí kò ọlọ́wà lóṣù rẹ̀ yìí tàbí náà bá sọ nǹkan tí ó jẹ́ ìyá báwọn èèyàn wọ́n jẹ́ kékeré náà ẹ̀ ọlọ́sọ̀ kan méjì tí méjèèjì lọ pẹ̀lú ìtumọ̀ yọ̀ọ̀nà ìtumọ̀ àdábẹ̀tà rẹ̀. tí méjèèjì lọ pẹ̀lú ìtumọ̀ àdábẹ̀tà rẹ̀. sábàbà tó àyíká rẹ̀ ẹ̀ ẹ́ dọ́là wà lóko wípé ẹ̀ nàìjíríà náà. للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا ọlọ́run wa mọ̀ kàn mí kẹ wá orí ìlú kẹfì o ọlọ́run ìnáwó káánù láyé ojú nàìjíríà ìnáwó káánù láyé wọn ò rà kàn fáwọn pàṣẹ òpàdé. tó mì í pé màṣẹ ìkárò lọ àbí kí ló wà tẹ̀lé wàkàndà lórí àyà wọn fà wọn àyà wà ní lọ wọn mì í pé màṣẹ ìkárò tó méjèèjì òun ló sàlàyé àyàrá ibẹ̀ yẹn lẹ́sìn máa rí kíkọ́. lọ́wọ́ yẹn wọ́n ẹgbẹ́ wọ́ọ̀dù mi pọ̀ wọ́ọ̀dù wa yẹn kàdé lórí ìgbẹ́ àwọn bọ́ ní pé wọ́n lè lọ ọmọ kókè tẹ̀lá tó báyìí ó wà báyà ìlú àgbáyé tẹ̀lá tó báyìí ó wà báyà ìlú ọlọ́run bá tó báwọn kékeré tó ń gbà wọn sùkúrù kàbí ìtàgé yìí ìnáwó kánú láyà tó náà ìsáàlà àìkọ̀kádà òbí àyà jìnnà ìgbà ọ̀dà. وكذبوا بآياتنا méjèèjì wọn ṣe láàrin náà ní ìsáábà ọlọpẹlẹ nǹkan bá ọkàdàbù àyàtọ̀ nǹkan ọlọpẹlẹ àtàkìbíru pẹ̀lúpọ̀lá tòótọ́ ṣe ànábàwọ̀ àdéhìí sáàtọ̀ méjèèjì ọba. Ọlọ́run bá wọn sọ fún wa nínú ọ̀nà alájẹta bíi pé ṣùgbọ́n náà ló ṣe nǹkan báyìí èyí ká ta àwọn ọ̀nà tó lọ́wọ́ bá dáa pọ̀ kí wọ́n sọ ọlọ́run wá sọ wípé alàmùmẹ̀lì alẹ́ àgbọ̀n ní àárẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ náà lẹ́nu alẹ́ náà fi ìgbàlùkù kálá àyà wọn fẹ́ mọ́ orí bẹ́ẹ̀ wọn fẹ́ mọ́ àmà kálá ọ̀yà àlà ọlọ́run wá bẹ́ẹ̀ sọ pé ẹni wá lè kárò bá ó lè kárò bí láti àrùn rẹ̀ àríkò tó tó á nì lọ ọlọ́run wá sí ìbẹ̀rẹ̀ alàmùmẹ̀lì alẹ́ àgbọ̀n ní àárẹ̀ nítorí káàkiri ní tó tẹ́ kí wọ́n lè rìn bẹ́ẹ̀ tí wọ́n lè sùn bẹ́ẹ̀ tá lè mú nǹkan bẹ́ẹ̀ tí ó sì dì mọ́ wọn lẹ́sẹ̀. Hmm? tọ́ àwọn tí ayé àìjọpọ̀ bá yọ tó bá gbogbo èèyàn ní wọ́n lè yé ọlọ́run ọmọ mi bá tó wọ́n láti ta àṣà wọn bàbá àgbà àwọn àwọn àti ẹ̀ ẹ̀ ọ̀làwọ̀n. tí ẹ̀rù náà tí wọ́n bá lọ́ta tó bá rẹ̀ ọ̀rọ̀ tó bọ̀ bá tó máa tiẹ̀ tó yẹ ẹ́ ẹ̀yà tí àwọn tó lè lọ ẹ̀yìn ó tó lè ẹ̀yìn lọ kẹ̀kẹ́ ó fẹ́ lẹ́yìn lọ. tán ẹ gbọ́ láàmú ó bọ́ sí lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ní kó tíráì padà pẹ̀lú lè tíráì bọ́ ẹgbẹ́ bá táàsì kan ilé ìgbà táàsì kò lè nínú ìkáàm ìkáàm pé kí gbogbo nǹkan wà ọ̀gá náà ìfún wà ọ̀dá lè fún bí sábà tilẹ̀ ti wà ọ̀dá lẹ̀ pé kẹsàn pé tìpé lágbájá wò yóò ti ra ah, ó tẹ̀ gáàmù yóò kàn fún lọ́wọ́ ni tẹ̀ bá ní ẹnu yẹ lẹ́nu bá tó bá tíráì kò lè kò sí lọ́wọ́ Hmm? sábà tilẹ̀ tẹ kọjá ó fẹ́ ó sì ó sì lé tó kọjá kéèyàn sọ pé bóyá ẹbí táàsì ló bí yé òun wà tẹ kó wà kó wà tẹ kó wà ẹ òbí wà lóṣù fọ́nṣẹ̀ ó sì ẹni tó ṣe ẹni tó ṣe kó fẹ́ ọmọ fẹ́ mọ̀ máa dà náà sọpẹ́ tó wá mọ̀ máa dà pọ̀ ó wá dé kéde àlàyé ọ̀bọ onímọ̀ ni tó bá jẹ́ onímọ̀ kọ́ èyí ṣe pé táàsì lè ti irú òun kó ṣe lé ọtún lè ṣe òun rẹ̀ ó ṣe lé tó torí ń bọ̀ yìí èyí ká tàbí àwọn àyà mi mẹ́ta káyọ̀ pé àwọn torí pọ̀ yìí náà súra ìdí pé pàtó èyí torí pọ̀ náà ọ̀rọ̀ ìdá mẹ́ta ní àgbẹ̀ ìhàdá sọ̀rọ̀ wọn kọ́ lóṣù láti ní nǹkan tó tẹ́ èyí ọlọ́run bá ń bẹ̀rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ní nǹkan tó ṣe pé ó sún mọ́ ọ̀nà dẹ̀ tẹ́ra pàdé orí ẹ̀ dáwọ̀ hmm? orí ẹ̀ lẹ́wọ̀n then wọ́n ti sọ ìdúró àlà ọ̀dà àlà ọlọ́run bá fi Okay, òkè múlẹ̀ wọ́tà ti fi fẹ́. wàhálà fún àwọn àdúrà yà ajá ìnira wípé ẹni tí ń bá ti dá dáàtì ò lè dá different type Eh? ẹ kì í fún ẹgbàá tẹ́lẹ̀ sábà fún ẹgbàá example for me. ní ẹgbàá fún ẹgbàá fún wa rẹ ẹ bá wo lọ́jíìkì tọ́lá ọba rẹ wọ́n fẹ́ fún ẹgbàá fún mi ẹgbàá fún wa fún ọ ó questions ọ̀rẹ́ òmọ́ tẹ́lẹ̀ etí ń jẹ́ táàkì àbí òmọ́ nínú ẹ̀dáàmù yìí wọ́n wá fi five questions sílẹ̀ àbí ten questions máa ta wọ́n fi ten questions physics One mú ten questions statistics One mú ten ten questions sociology tàbí ó jẹ́ àtúná ìran ara tẹ́wọ́n mi ìran ara náà fi sílẹ̀ wọ́n á mú ten percent ìkan wọ́n mú ten percent náà. kò sí títàǹsì tí títàǹsì bá gbá mathematics ṣáàtì òní gbà physiology kò possible ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé kò possible pé ọ̀la ẹ̀ ṣáàtì ló fi dé tó ní títàǹsì máa bá lọ sí kó dé fọ́ọ̀mù kan. wọ́n sábà fi yọ ọgbẹ́ mathematics mathematics ni mo ti tẹ̀ka sọ́ọ̀nù yìí ó lè lọ. bọ̀ pé wọ́n fún ọ ní. ìran àwọn pẹ́sán ó lè mọ gángan so táàsì náà ni ó fi fásitì mathematics táàsì náà ló fi fásitì chemistry láìláì kò pọ́sí kò pọ́sí tó òun àbí ìyẹn gan ti ń kọ́ ìyẹn gan ní ha ó lè tẹ̀lé o. mò ń wo àwọn ẹ̀mú gbọ́ kiri kan lé lọ́lẹ́lẹ́ ọ̀kan náà àwọn àwọn gbọ́dọ̀ tó so ìbò yìí wọ́n wá sàlàyé pé ó ti dáa kí èèyàn ṣẹ́ fọ́lọ́ máa ṣẹ́ fọ́lọ́ tó tó wọn máa ṣe sí. ó lò UK ọ̀kan náà nígbà yìí US ibi ń ṣe ṣe pẹ̀lú psychology. ó wá ní níbi wà níbi ọdún mà òun mọ̀ràn òun fún ọ ó sọ òun wà bá òun tó wá sọ fún ọgbà òun lẹ́gbẹ̀rẹ̀ ọ̀sìn òun wá lọ bá lẹ́gbẹ̀rẹ̀ ọ̀sìn tètè bá àwọn àwọn ìgbà ìjọba yìí rẹ̀ wọ́n sọ fún òun ní ìtọ́jú ọ̀sẹ̀ ìgbà ìjọ àwọn ṣe ìtàríkà ìjọba òun sọ fún òkè tí wọ́n bá lọ lẹ́kọ́ bí jùmọ̀ yìí òkè tí wọ́n bá ti pé sáà aláwọ̀ ní ẹni káàmù tó bá wà wọ́n sọ pé yóò aláwọ̀ wọ́n lọ bá lọ lẹ́kọ́ àtẹ̀sán gẹ́gẹ́ náà ti náà bọ́ sí àwọn tó àwọn ìfi júmọ̀ àtàn ló ti fẹ́ àwọn tó fi fifteen minutes náà ló bá kú tó tó wọn ti náà wọlé àwọn ọ̀gá àwọn ọ̀gá olóòwò wọn lé lọ́yà pé ó ti ń tẹ́tẹ́ ọkùnrin mi ọ̀gá ẹgbẹ́ mi. nígbà tó mú lọ bẹ̀rẹ̀ àwọn òkú tó ní wọn sára mi òun bẹ̀rẹ̀ pẹ̀lú first question pẹ̀lú tó ń mọ̀ sí second one náà tàbí pẹ̀lú àná sí i third one náà sí i fourth one sí i gbàgbọ́ nígbà tó wọ̀ kankan ní táìmù ṣé kò ń kò ń gẹ ó lè gbọ́kọ̀ yìí fẹ́ tó àwọn jẹ pẹ̀lú sí i òun kò fi kọ̀kọ́ kù sí i sí i délẹ̀. nígbà tí ilé ìjọ ló ń darí òun gbàgbọ́ rẹ̀ ó ń lé ìjọ yẹn ó fi. ó nígbà tí ìgbésẹ̀ ẹ̀ka fún àwọn. ó lè ní ẹwà owó ní ìrẹsì náà ọkọ fún ọmọ báwo òun ti mọ̀ pé láyé ọ̀rọ̀ yìí lọ sí ìlú náà pé bọ̀dọ̀ ó pé kò lè jẹ́ pé bá àgbẹ̀tẹ̀ bá ti rẹ̀ tó bá mọ̀ ọ́n òun kò bá mọ̀ pé a kúrò tó ajẹ́ sí yára ẹ̀bọ̀ èyí ó padà ní ilé múbi tẹ́tọ́ ìpá ti múbi sí mẹ́ta kan tó gbé gbogbo ẹgbẹ́ jẹ́ sílẹ̀ kò lè yá dìde rìn náà ẹ̀dùn ọgbọ́n pẹ̀lú kò lè yá dìde rìn náà tí wàá ti mú gbẹ̀yìn sí. ara àṣà tó ń sọ̀tà ti gẹ́ ìdílé tó ń tà tó ní díẹ̀ ìgbà tó ló ti bẹ̀rẹ̀ sí tọ́lọ́ lọ́n ti bá wọn lórí bá sọ pé tó la yíbi òrìṣà lọ fíjúmọ́ ó kò sí lọ. so anybody tó bá ti lóko bá wà kò sí ẹ̀sán sọ pé luck àbí chance ló fi ń ṣiṣẹ́ by time tẹ bá fún ọ ní different option àwọn kan tí ò jọra lọ ló ń pè é work tẹ bá ń bi rí èèyàn tó ìgbìmọ̀ àtúnṣe exam ní mathematics oní a one ní english òní a1 ní commerce òní a1 economics òní a1 ó mọ̀ ní. because ìtumọ̀ ẹ̀ ní pé kí lọ́pọ̀ láti ẹ̀ náà páàkì kan nínú sí i. ẹ̀gbọ́n mi òun ló náà sọ pé wá padà náà fún àlùfà àjà. ẹgbẹ́ tẹ́tà yìí ń gbà yìí adáhùn ọkùnrin wọn ni báyìí adáhùn obìnrin báyìí adáhùn obìnrin báyìí kí sì jẹ́ yọ̀ọ́ kan ń bá wọn ní sáà ti tẹ̀lé tẹ̀lé different things ni complex things kò sí ní sáyẹ̀nsì tó lè túbẹ̀ tẹ̀lé lè parí ibi kò sọ pé ilé ayé ìdáàbò bá bàbá làwọn ìjọ wà complex báyìí dáàbò àdáàbò náà ibi tẹ́sí mọ̀ tí èèyàn bá sábà kírètì ihò sára obìnrin ihò ó lè gba ọ̀la tí a gbọ́ bẹ́ẹ̀ káwọn ní kí máa tíráì ló ti wọ̀ tó bá ti hundred fáwọn bíntì ní gbogbo hundred ló wọlé òkùnkùn bọ́ọ̀lù kọ́lá bíntì lè má wọlé ẹ kọ́lá bíntì lè má wọlé ẹni tí twenty lè wá wọlé ní ọlọ́run ló máa táàkì tó fi train níta ìkọ̀ táàkì train táàkì kò bá sẹ́yìn níta ìdúgbò ẹ ẹ mú gbogbo jọlé kẹ́ ẹ máa fi ṣe kama ìtòkùtà ló lọ ẹ òkúta kẹfẹ́ hakim òkúta bójú jọ lọ something that are nothing communication kan níbi kẹwà fóònù ẹ̀ ní wàá ṣìkà pàtẹ́kì níta ìfọ́n ọlọ́run kò lè lánàá náà ní sẹ́wọ̀n yìí ní oṣù ẹni tó kù kàn bẹ́ẹ̀ wá náà ó sì tún wá tó ẹni tètè wá ibẹ̀ ìka ìta ìgbà ni yóò mẹ́lẹ̀ ẹni tí yóò fẹ̀ kan lórí pátá ní sẹ́sẹ̀ bọ̀tẹ́ yìí ọlọ́run tó ń gbé lórí pípọ̀ kan náà fún àtọ̀ ẹ̀ ata yín nira nira nira nira nira ẹ̀ then wọ̀jà àná ọmọ kan sì bá ká akérètò akérètò asítáàmù fún yín fẹ́ sọ adékòrò yín olùkọ́ òun yóò tu mesti olùjẹ́ kẹ́lẹ́ wọ́n láǹgì ló sọ kẹ́lẹ́ náà sì bá ká ọlọ́run tó ń téèyàn bá mọ ní ìṣẹ̀lẹ̀ tẹ́ bá fẹ́ sùn ẹ mọ̀ wọ́ọ̀lù fásitì ìṣèjọ ṣàkóso àbáfẹ́ tó ń tẹ̀lé wọn wọ́ọ̀lù wọn pọ̀ ní àná ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àtẹ́sọ̀ melatonin yóò wá lórí yóò mọ̀ wí kẹrẹ ní ti melatonin ti di ohun ìdí àtìlítì ara pé metabolism ẹ̀ tó bá wà àtìlítì wá metabolism bá ti wà tó bá kò ní ìgbà yẹn yóò mọ̀ ìdí àtìlítì ẹ̀ yóò mọ̀ ìdí àtìlítì gbogbo ẹ̀ láti ẹ̀ wọn lọ rẹ̀ tó fi mí. Tẹ̀lé ìgbà tó fẹ́ ó ṣe off from action. Wọ́n tó wọ́n bá lò lóṣù báyìí. Àgbẹ̀bí kìrìsì bá gbé ń bá láìpẹ́ yìí. By the time tí láì òun tí bá ti ń rìn yìí, òun ní jẹ́ factor ní máa ń trigger production of melatonin. Olùsọ̀tún ìkọ̀kọ̀ ló fẹ́ràn lójú rẹ̀ tó bá ti ń lò báyìí táyì tí òun bá fẹ́ máa yọ sáfọ́jà bá ti yọ kọ́ tí láìsí bá ti yọ padà òun ní lọ sí dà reduction yóò promote reduction in the production of melatonin so àwọn bẹ̀rẹ̀ aṣọ padà so ṣẹ́yìn kò tó sùn bá ká tọ́lọ̀ wá lò perfect world mu kì í ṣe pé kí n fẹ́ àṣẹ oorun yín ní sẹ́yìn ìsinmi ló padà ní ṣùgbọ́n aṣèrò ní ní nǹkan tí ń kọ́ sí ní kú ìdí aṣọ. wọ̀jà àná lẹ́yìn àlìbáṣá aṣẹ òun ní lèba a tún lè bá bùkà sọ lọ àbí ìtumọ̀ mẹ́ta ló wé kí ni aṣọ ṣe fún wa aṣọ ń kọ́ bá wa àbí àtàkìyà tàṣìyà ló kọ ọ. kí ni atọ́kùn ṣe fún wa? à ń rí sùkúù àti ìfọkànbalẹ̀. asọ́npò tẹ́sí kọ́ńtì ọ̀sọ́ fún wa hmm? then àádẹ́sí rí sùkú ìjà sùn ní tẹ́lẹ̀ ìbájọ́ pé ó lẹ́yìn bá sùn lọ́wọ́ wà á tún ìbá sùn lọ́wọ́ ọlọ́run lòun ṣe òun ní ìbá ìbá sùn pé tí òkùnkùn bá ti fà tó kùnkùn bá ti fà kẹ́ẹ̀ ní àdáadáa yóò fọ́ sí i. ìkejì òun fún máa ń bò ní láti rí ẹni tí ò lásọ nínú yín tí ó bókun bá ti fún pọ̀ ilẹ̀ ẹni tí ò rí tọ́lẹ́tì tó bókun bá ti fún pọ̀ orí jáde kẹ́hìn kò ní lóògùn ẹni tí ò rí léwẹ̀ bókun bá ti fún pọ̀ yóò lè jáde yóò wò láti rí ẹni tí ò níbi tí ó mú tó ti pé tó bá tún bí ọ̀rẹ́ lòmí ó sọ pé ápúlò ah, sílẹ̀ o bóògùn bá ti kùn pọ̀ lórí a ṣe òru fún yín ní ìdílé tí ń wá ìfọ̀kàbá yìí wọ̀dà nànà àrùn àṣà a ṣe ọ̀sán ní ibùjẹ́ ẹni ọ̀sán ìwádìí tó pé ìmọ̀lẹ̀ ibi tó kálukú àti fún wàtí máa kọ́ yẹn lóde lóde. wà á dáná ní ẹnu sọ̀rọ̀ ìmọ̀ràn àfẹ́sà ọ̀bà náà ìlànà ọkọ̀ ó kú tàbí ọ̀sẹ̀. tó bẹ́ẹ̀ bàtà tó gbélé ìtàkùn nílẹ̀ láti àwa bí ìdókè ní sámà méjì tó nẹ́pà sámà yóò wá dá lọ́yọ́ ẹ̀yin méjì náà ìdí bàbá ẹ̀ láwọn bàbá ẹ̀ láwọn bàbá ẹ̀ lè ṣe ẹ̀ yí dọ́là dání láì lọ́sọ́ náà ti wà nínú ìtàwọn rẹ̀ òtáàtì náà ló náà. kọ́dẹ̀ ẹni tó ní làákà ìgbàlódé ẹni yá òun bá ṣe jẹ yóò sọ fún ọkọ lẹ́yìn half life dàbí ẹnjìníà tó kọ gbogbo ẹnjìníà ń sọ ẹ wá ní káàsì tó wọ̀ ẹ̀ dáhùn gángan ló wá tàbí ní ìtòlè ló wò fídíò lé yìí jọ kò sí dábọ́. then wà á dáná nínú ọ̀rọ̀ ìmọ̀ nínú ọ̀sọ́dọ̀kẹ́ wọ̀já náà fẹ̀rọ ọ̀sán mọ̀ àjẹ́ nígbà tá a ti sọ́mà tó gbé máa a fún wa ṣe òun akọ̀wé pé tí ó fún yín ní ìmọ̀lẹ́ tí ó sì máa kó náà alùpàá ìfọ̀sọ̀fẹ́ iná rẹ̀ kó ọlọ́run ọba máa ń pè òun ní nínú àwọn tó ṣe ráàyè sí àwọn gbé ní àtùpàrí nǹkan pè bẹ́ẹ̀ olùdó pẹ̀lú bàtà àmọ̀ lẹ́sìn tó sọ láwọn ẹ̀sìn mọ̀ bẹ́ẹ̀. ǹjẹ́ ìmọ̀ yìí pé bí òṣùpá ti wà ó jọ gbogbo ìwọ̀n náà ní ìdí láì òun ti láì di láì ọmọ wọn kò ní láì láì wọn lòṣùpá ti jọ gbogbo náà tàbí wọn gbọ́dọ̀ tọ́ ẹ̀ láì wọn òun lòún ní láìpẹ́ fóun fún wa ń san láìpẹ́ kan torí pé òun ní láìpẹ́ fún ẹ̀ ó fún wa ń san láìpẹ́ kan láti ṣe ọ̀rọ̀ ẹ̀rù wá tó tàn. Itu tak kisah tempat jualan kepada jalan. Wa inna sobat inna keluar. Sekarang nyuri usubah, kiri lu keluar saya. Tapi inna ada videonya. Kau jalan dengan yang begini. Semua mesti sambil keluar saya. Tuhan. لأن وأذلنا للمطلق ما أفساد أو نعطف عنه لا يوم السجود tí ó ti súnmọ́ láti mú yọ tó lọ ẹ̀kọ́ náà ẹ̀ ẹ̀ tó tó tẹ̀lé tẹ̀lé lọ́dọ̀ ìgbọ̀nsọ̀ nǹkan àtàrí fa torí àpò púpọ̀ rẹ̀ ó ti súnmọ́ bíi wọ́n yẹn ní ọ̀sọ̀ ẹ̀ wọ́n fún bíi ìgbà yẹn ẹ̀ tó ẹnu fún mi ẹ tẹsí tó bá ti délé gbogbo ó fi súnmọ́ tọrọ olórí àwọn ọ̀sán aṣọ kalẹ̀ láti di àwọn tí ó yẹ kó máa rẹ̀ sáré olórí tó ta kalẹ̀ bí bí bí ẹ̀já ìkọ̀nà fẹ́ẹ̀jì lèyí kan máa bọ̀ jáde bíẹ̀ èyí sẹ́yìn fún ìbátan bátan àlù transfẹ́ẹ̀jì fẹ́ẹ̀jì hmm? ọ̀nà lọ́dọ̀ bí náà ń kẹ́ hajj ìṣẹ́ tó lọ́dọ̀ ní àfẹ́jù wọ̀lá àjù rashin annahar al'adun da tsari fito tsalle hmm? so wannan shi ne bi na kuwa tsalle haɓɓan wannan ba kafin ne kome yi da su ne a fi mutane su ne haɓɓan a makarubin tsaye da wannan ba ta a samun rubin ne sai a kai a samun rubin so harbo wani kwanzo da ne نبات وحرافي وجنات ألفافا nígbà tó ní ọdún ọkọ àmì ìrètí gari tó láwọn ní tàbí tó onífàmùsù onímì onímì ọkọ fífẹ yìí tọ́bí yìí nìkan wọ́n máa wọnú ara wọn tó ti ẹ́ ìdájọ́ ní àgbààgbà kí nǹkan wọnú ara wọn wá yẹ kàn wọ́n rárá ọlọ́run ọ̀hún ṣe. ẹgbẹ́ nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ náà kọ̀ọ̀ máa ṣe ti náà yẹ wọ́n ọ́kú kàrà. ìjọ tó lọ́wọ́ sọ̀rọ̀ ní aláàmì nàìjíríà kékeré àtàwọn ọ̀sẹ̀ tó kálù kó ṣe. òun pàṣípò sí pàṣípò mi ò sì ní yẹ. pẹ̀lú ìpínlẹ̀ kan tó dákọ̀ àwọn màkòkò tẹ̀lé òfìjọ́ tẹ̀lé sọ̀rí kọ̀ọ̀kan láti fi ṣe ìbáṣe àgbà ẹ̀dùn náà ẹ̀ẹ̀dá lọ sọ́dọ̀ kan kẹwò pé kẹwò the same pattern. Ọlọ́run á sọ pé. ọlọ́run ní kọ́ wọ́n kùránì òun fi kùránì tó tóbi òun fi búra ṣàfi búra ní wọ́n kùránì àrí ìbúra tó náà bá búra yìí kílé ìsì rẹ̀ tó máa ní mo búra pẹ̀lú òkè báyìí lórí kíni hmm? lórí kíni tẹ bá ti wo á kúrà pẹ̀lú tó àtàǹtà ẹ̀ fọlọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ bí wàá kàn ọlọ́run ní bàlá àjìbù àìjá ahùnmọ́bẹ̀rọ̀ mi. ìtọ́jọ wọn lójú ni wípé báwo ló ti pé olùfẹ́ ló ti wá jáde látara ara wọn. sẹ́wọ̀n tán mi ìdájọ́ ìdí pé a èèyàn làwọn èèyàn lẹ́nu bó ti lè wọ́n ṣe lè onífẹ́ láti wá ìjà fún bèrè omi nù kí ẹ̀sìn náà lè ní kó jọ wọn ló fọ́lọ́ bá rẹ̀ sí láàrin àgbò àwọn ọ̀fẹ́ fẹ́ẹ́ kéde báwọn òkè ìsìnkú ẹ̀dínwó láti wá dá àwọn ọmọdé òkè lọ́ta pé àwọn ọmọdé tó bá wà lọ́wọ́ gbára ìdè ìlú ìpínyà lẹ́nu. ó yà wọ́n lẹ́nu wípé olùkìlọ́ jáde látara ara àwọn tí èyí màláìka tí bá wọ́n bẹ́ẹ̀ nìyí èyàn náà wá sí màláìka ẹ̀ wọ́n hàn. bàkọ́lá kàtúrú ara àṣọ àṣọ wọn ni nǹkan yìí jọyàn lójú sábà pẹ̀lẹ́ yìí kí ni wọ́n ta wọ́n ta ànábì tí mo pé Qur'an wà fún àjọ kí ló sọ̀rọ̀ bá ṣẹlẹ̀ mọ́ ìyẹn lọ. ẹ̀wọ̀n kò sọ̀rọ̀ ṣẹlẹ̀ mọ́ ìyẹn lọ. wẹ́n fún mi mi nù èyí mọ̀ láyà tọ́jú mọ̀ láyà bá lọ. fáwọn ọmọ ọmọdé yìí ó kẹ́kẹ́ tó kàn láyà kọ̀ àyẹ̀wò máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ونعم ليه ده ليه ده التدريس يبقى تحت بقى يعمل 12 ايه وهو على يقول ايه علينا منا وهنا ربنا الا تعالى هنا تعالوا يبقى Nah, orang wajib aja. Nanti kita bahas itu. Memang sih, namun terus waktu sudah lagi sini. Pikirin kata luar luar dua dan tiga, kalau jauh empat. Jadi jadi, mau kita apa? Tidak pada ini lah. Ini cuma tuh, mau kita ada, kita ada, kita apa sih? Nanti kita ada tuh di sana ada lain lain. Ini mau kita apa? Impossible. Itu bunyi. Saya nggak orang dan orang apa? Itu kita tidak orang dan urun bukan cuma orang dan orang tidak onílé màkọ́dà alàlẹ́ ìlà màkọ́dà alàlẹ́ ìlà fàwùwà alàlẹ́ àádá àkùdà màkọ́dà alàlẹ́ ìlà fàwùwà alàlẹ́ àádá àkùdà ẹni má jẹ ẹ̀dá tó kò ní ìlà kò ní sábà tó lè yẹ kẹ́kọ̀ọ́ àyẹ̀ bọ̀ ó ní ẹ̀kí tó sábà sọ̀rọ̀ sílẹ̀ nǹkan bẹ́ẹ̀ sílẹ̀ nípa báyìí àwọn ẹ̀ báyìí kí ṣe bá gbà pé lóòótọ́ náà wà lóde kí ló dé àwọn ọmọdé àwọn ọmọdé ìdè yẹn wà wá ó ń dára bọ̀ sí ẹlẹ́wì lọ́nà tó wà wọ́n náà ni. rúùlù mọ̀kànlá àti àtẹ̀síra ọwọ́ àdẹ́bí àbùdá wọn. ọ̀kan olè lọ́sọ̀ lọ́lọ́ fi lórí ọwọ́ ẹ̀yẹ tó kọ́ ọmọ ìfẹ́. tọ̀tíkì ó tún rí pé àtẹ̀síra ká ní èèyàn ṣe é tó lọ ó ṣe ó lọ ó sì bá tí ẹ bá wà nìkan àbí ẹsẹ̀tọ̀ lọ́gà ni tó bá ṣe pé àwọn tí wọ́n àgbẹ̀ náà bẹ̀ bàbá àtẹ̀kọ̀ tó bẹ̀ kò bá sí pẹ̀lú gbogbo náà bá jọ ní ìpọ̀ ọ̀tọ̀ ni ìpọ̀ ọ̀tọ̀ ni náà jọ ní wọ́n sì lágbára àti ẹ̀ àti ẹ̀dá ọ̀tọ̀ yìí ìtẹ́rẹ̀ ìtẹ́rẹ̀ tó tẹ̀lé orí ìsọ̀rọ̀ ẹ̀ tẹ̀sán ẹ̀yẹ̀wò títí àwọn méjì wà àwọn kẹta níjọ́ káwọn ni wọ́n á fún ọ káwọn ní ọ̀sán sí kan ọ̀dẹ́ àbí ìjọba yìí pọ̀ ọ̀rẹ́ káwọn fẹ́ kíkọ̀ ní wọ́n fẹ́ lè mú òní yá para wọn kò bọ́ nítorí ní méjì òṣèlú ọ̀pọ̀ kan táwọn bá lẹ́jọ́ ẹ̀dá ló tó dá ìgbọ́dọ̀ lè ọdún láyé lè fẹ́ tí gbogbo ìlú lọ́wọ́ ìfọ̀kàn lọ́pẹ́tọ̀ méjì mo ààrẹ ẹ̀rẹ́ yóò dàkọ́ tó yẹ fẹ́ dà lọ méje rèé ọ̀fẹ́ mẹ́rẹ̀ ẹ̀dá tó mú middle ground àbí àná ẹ̀dá tó márùn sẹ́ẹ̀fẹ́ tẹ bá ti márùn tó bá ti mú nǹkan méje bá ní ètò ètò tí ò fi dé tẹ bá ti márùn ah, yes because nǹkan jẹ́ pé ẹ̀gbẹ́rẹ́ yìí èèyàn jọ ní ọ̀pọ̀ ìdílé bídú kan lẹ́nu ẹ̀jẹ̀ yẹ bídú kan lẹ́nu ẹ̀jẹ̀ mo fẹ́ bá ẹni lọ́rùn lánàá lọ́ta obìnrin lọ́la ó ti jáde ọtí láwọn ọkùnrin Ẹ̀yin yẹn ti sọ, ẹ̀yin ti wá sọ ẹ̀yà ìwọ̀n sọ́mà sínú ìlú yẹn, sábà ti kọjá léde, tó yíwọ̀n náà ti jìnnà sábẹ́ ibi distance tó ń wà nílé ayé ó ṣe wà ní títí bá ti tó bá ti wálẹ̀ sí àdúrà lọ sókè ṣé yóò tó ra ìyẹn ló wà pàbẹ ókè wo ìràwọ̀ ẹ ṣé ìràwọ̀ ṣe wá lóru yẹn tàbá ti wá lọ́sàn-án ṣé yóò tó ra omi náà lẹ́kọ́ wa ṣé ibi tí wọ́n dá làkúnrin sí tó wà ní dẹ́sáàtì yẹn pẹ̀lú nǹkan tá a dá fún tó fi lè tó fi àdá kù síbẹ̀ tó lọ́ra pàbẹ ìdí bá ti lọ sí ní ìsàlẹ̀ gbogbo nǹkan táwọn ti compromise pátápátá ẹgbọ́ ẹ̀rí tó jọ kọ́dà lọ́rọ́ ní ayé wa hmm? kọ́dà lọ́rọ́ ní ayé wa. so ní ìsìn báyìí bá ṣe wà táwọn ṣe à nàìjíríà ẹ̀ríkà ọ̀rẹ́gbọ́dọ̀ ìfẹ́ màtọ́ náà ti ṣe compromise náà ni. ibi táwọn tó bá ń sọ restructuring àwọn kan ní ah, à restructuring wà fẹ́ fi unity àbẹ́ẹ̀ ni ta tó bá ní ká kó ṣe báyìí ní ti báyìí pé ọ̀yà tó ká nǹkan àkọ́rẹ́ mi láyé àti kí wíwú àdúrà kan bọ̀ wọn kí lábàrà dé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ nílẹ̀ ẹ̀mọ́ àpà wàhálà ìjọba ṣe ìgbà tí wọ́n rí sẹ́yìn ẹ̀yẹ báwo látọ̀ ṣe ẹ̀ṣẹ̀ o. tọ́sọ̀ pé lọ́kànnà sí ni máa àlẹ́ àjọ ìlọ́mọ lọ́sọ̀ọ̀sẹ̀. tó bá ti pé níbi ìbáṣọ́ náà bẹ̀rẹ̀ tó bá dé tó ti bàdé ìbọ́sí ẹ̀yẹ lọ wọ́n ní ṣe ti gbà èyí sábà jẹ́ perfect solution compromise náà pẹ̀lú. akílórí tẹ̀ ní lábájá tẹ ní kò ṣàkóso tó ṣùgbọ́n òun lọ́mọ ní. ṣé gbọ́n mi ya kò mọ wéèrè èyí ń gbẹ̀tọ̀ nígbà mẹ́rin òun wò ní ìdíbò wọn ọ̀nà ẹ̀ bá máa rí kálá kékeré ọmọ àjọ. Ìdí lọ́gbọ́jà ìlú sílẹ̀ wọn kò sí lọ́gbọ́jà bàrà á ti wá jẹ pẹ́sidẹ́ntì ẹ̀ lọ́gbọ́n mi tó là kalẹ̀ á yí. Ṣùgbọ́n tó láti ọ̀gá tá Nàìjíríà kalẹ̀ àwọn òbí jẹrí. So compromise me. Yes. Eléyìí ni wọ́n á mú ẹni jẹ̀ wọ́n mú pé à. Àmọ̀ pé kò fọ́n tó sùn kọ́kọ́ bí ni wọ́n lè jẹ́. Ṣé olù ọmọ ìṣọ̀pẹ́ ní àlejò sẹ́yìn ní compromise yẹn ní sábà wàláì ọ̀rẹ́ yìí kọ́ pé kò án ọ̀nà tí kòrán máa fi ń ṣe ó jà yìí kò sẹ́ni tí ò lè lé ìgbà kì í ṣe bí mo ti lọ́wọ́ bí tí ó lè mú pàṣẹ tó kọ́kọ́ kúrú kàlẹ́ báyìí ló ẹ kọ́ mọ̀ báyìí pàṣẹ lẹ́ni ẹ ẹ mọ̀ jìtá mọ̀ ẹni pé this one is mutually exclusive èmi bí èwo ni mutually èwo ni exclusive nǹkan ní kíní àní bí o nǹkan ní kíní àní bí o àwọn orí igbó ọjà ń tẹ̀lé lórílẹ̀. yóò máa sọ gbogbo ẹ̀ ńláńláńláńláńlá ni èyí kí ló ń bí gẹ̀gẹ̀ ní ọ̀rọ̀ ní ilé ìwé náà ti tó bá àdìgbò àdìgbò àmì ìdílé wa wá sọ fún àwọn. Quran yìí sọ yóò sọ ọdẹ pé ẹni tó tó tó mà wí tó ní mọ́ yóò lè lè èyí tó ìfowópamọ́ náà kò polówó yóò lè lo fífúra yẹ gbogbo ọ̀sán pé ìdílé náà lọ́dọ̀ ìfowópamọ́ létí tu tọ̀hún bẹ ẹ ẹ Tu rẹ ta kò lè lọ ó sọ wá sọ pé lágbájá báyìí ẹ ó kì ẹni yìí o mo fẹ́ bí mo ṣe wò ó mo fẹ́ dá lọ́mọ àlùjá náà lọ́mọ àlùjá náà ìlú lè fẹ́ kó lọ́wọ́ compromise nǹkan ẹ̀dẹ́ kí ló máa fẹ́ ṣiṣẹ́ ní bẹ́ẹ̀ ni ìjọba ṣe compromise lórí ìpàdánù tẹ́ bá ti gbé mi sọ láti ìgbà ìjọba sáà ní politics ní ní ẹ̀kọ́ compromise connection torí pé single person single entity single race wọn ò ní full authority. gbogbo táàgì bàbá yà àti nínú ẹ̀yẹ àti ìdókè àti gbogbo ẹ̀ sábàbà ọ̀rọ̀ àti ẹ̀sọ́ kẹ́kẹ́ kọ́ lé tó lé nínú ẹ̀. ọlọ́run sọ wípé now ìdí táàgì máa ń sọ fẹ́ kọ́ ọ̀run òní pé níjọ́ tí ẹ̀ bá fi pèsè tó bá ti tí kò lábàá òní hmm? pé alàtàdéèrè láàyè ntàbí mọ́ ìdáhùn wá síra bí mo dàbẹ̀rẹ̀ yìí nílé ẹyọ ọ̀kan tuntun gan kálá àfẹ́ àdínísàlẹ àfẹ́ fúlàní àfẹ́ ìdílé ọ̀tọ́rí káwálé àwa méjì náà làwọn ayé ìyàwó a ní ikú ọ̀tọ́rí ẹ̀ ìgbéléwé compromise ẹ̀ wọ̀nyí ẹ̀ kámi ìgbà ẹ̀ family wa yóò ọkọ̀ àjẹwọ́ níbi tí wọ́n ẹ bọ́ ọkọ ni ẹ jára lẹ́tọ̀ lẹ́nu ìjàmbá nìkan ẹ jára ní ògbà ní ògbà ẹ jára ẹ jára ní ògbà tó gbọdọ̀ àjẹ ká kiri kan náà tó lọ kiri kan yé ẹ kọ̀ọ̀bá táyà tó bá ti tà kí jàpá yẹn lọ gbé kọ̀ọ̀bá lọ́nà bẹ́ẹ̀ jàpá tó yẹ lágbára sí jù èyí ò lè ẹjọ́ hàn ilé iye ọ̀kan tuntun kan tẹ̀lé bí òkò lè ṣe ń bẹ kánà èèyàn méjì tó ní ipò ọgọ́rùn kan tẹ̀lé láàyè ìmọ̀ọ́lẹ̀ nílé ẹyọ kan pàkẹ́ ìfàyà ń ní ìtẹ̀lé ààrẹ. tó wà sí gbogbo ayé kọ́dà ìgbó rí nísìnyí báyìí ẹni tó wòye sàgbẹ̀ ṣé ń wà lọ́jà òun wà lọ́jà kò sí irú olùṣọ́ tó gbọ́dọ̀ bá lọ́rọ̀ tó ah, kí ló dé mú àjẹ ayé pé kó má wọ́n lé ló A ah, alẹ́ tí ó rọ̀ yẹn náà ní ìsèmí náà O si pé ó fi ọmọ táàkì ìwọ náà táàkì tó o àwọn èèyàn ọmọ mi fẹ́ fífi láéláé ó bá dẹ́kọ́ ní ọkọ̀ pọ̀ lónìí kí wọ́n ti náà ti kó ní wọ́n tún láì bẹ̀rẹ̀ kò ní pé náà ìlú ló ká tó wá sọ gbogbo àgbáyé native wisdom ó prove it because tẹ̀sí àwọn ọ̀dọ́ fúnra rẹ̀ kí wọ́n á ní sáàmù ẹ̀yin fún akẹ́kọ̀ọ́ tí o bá ti plan yóò pé ènìyàn rí whoever pays to plan and plan to pay àrí ilé ẹ̀sọ́ ni pé chance ò lè ìwọ́n gbà pé chance ò lè rìn lọ́rọ̀ nàìjíríà wọ́n lágbọ́dọ̀ plan oníkálí fi lọ́fẹ́ plan ní sáàjì ẹ̀ káyọ̀ àrí aláà plan ìwọ́n gbà ìwọ́n náà lọ́wọ́ pé ilé ayé kò kọ̀ sí ó lé tó láì má plan yìí a ní pẹ́ẹ́pẹ́ wíwé fòun bá bẹ káàsì ń dáfà níjẹ́ lè jẹ́ bá a wá wá kó máa ró bẹ̀ ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta tó máa fọwọ́ ní ara rẹ̀ ọlọ́ni àlàyé àlọ́mọ àbàkọ́ wọ́n náà ní ìfọ̀kọ́dé ọlọ́ni kò wọ́n sí alùpàdé ọba tó ṣe pé ọba tó ṣe ó mọ inú gẹ́gẹ́ ló ṣe ìmọ̀ inú rẹ̀ àtìta nílé ẹ̀ sẹ́wọ̀n mẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé anybody tó rè bá so ní mímọ̀ ẹ̀ àdójú ní mímọ̀ díẹ̀ tí ò pé ẹni tó bá rí mọ náà ní tó ṣe òun yẹn ti ń rí pé kọ́dà yìí tó ń là káàkiri ìjìyà tó bá ṣe mọ́tò mọ́dẹ́lì kan lọ́dún yìí tó bá lọ sí mọ̀ ọwọ́ ìlú rẹ̀ káàkiri náà. dáàbò àwọn tó ń là ẹ̀mọ́ bá gbọ́ wù di wọ́n ní bèrè nípa bàbá náà rọ̀ bèrè nípa pé kọ́lẹ̀ ni tó ní láàká ìyá ayé ìjọba tó ní tó bá padà sí tó sá ah! kí ní táà ṣe yẹn pẹ̀lú pé wọ́n mú àmì tàbá fẹ́ ṣe yìí sẹ́wọ̀n tó wà òun ni pé wọ́n ní mọ̀ ṣùgbọ́n wọ́n ṣe ọ̀kadì wọ́n ṣe mọ̀ pé àwọn kan tá ń fún ọmọ tó wọ lẹ́yìn bàtà ṣe so now question wa ni láti jọ́ tó lọ́wọ́ bá ti kákílẹ̀ nìkan rí wí kiri ó sọ pé láì ọ̀rẹ́ tí sọ́mọ yìí wà báyìí rádà kílẹ̀ báyìí ní bàtà ti di ayé tán kọ́ ó kálù púpọ̀ àti tọ́lá bí kọ́nà jọ lè ṣe wà pé àwa la fi akíbíkì tó wákọ̀ o lágbàá ti dàrú àbí ọ̀pá ní iṣu láti ṣe pé ẹnu ní ìṣe ẹ̀dá kalẹ̀ níbi gbogbo ilé ẹ̀ níṣẹ́ nígbà ìṣẹ́ kà tó pé ẹ̀kọ́ tẹ̀lifíṣàn ẹ̀kọ́ tẹ̀lifíṣàn kò sẹ́ni tó tó pé sọ́wọ́ ìfọ̀ àìgbò kẹ̀kẹ́ ṣe ọ̀lọ́pàá ó sáré nígbà pé tá a bá fi ilẹ̀ bó ṣe wà lọ́wọ́ ẹ wò dáadáa pé tẹ́ ẹ bá fi ilẹ̀ ilẹ̀ bó ṣe wà tẹ́ ẹ ti kọ gbogbo ẹ̀kọ́ lẹ̀ tẹ́ ẹ fi ilẹ̀ tẹ́ ẹ tẹ̀mí tẹ́ ẹ fi ilẹ̀ tẹ́ bá ti ní bẹ́ẹ̀ tẹ́ bá pẹ̀lú ìgbé èyí tó wà tí o bá ti dáa jù ta ló dáa ọlọ́run ló dáa èyí tẹ́ lẹ́gbẹ́ rí pé lẹ́gbẹ́ gbogbo dáàbì gbogbo ọmọ tí nínú o rí pé ẹ̀yìn ń kọ̀ ìmọ̀tẹ́ẹ̀dì ní tẹ́ ẹ bá ti aṣọ àtàkọ́ àwọn kankan hàn sí yín lẹ́yìn ìgbà pẹ̀lú láti ẹ̀kọ́ náà bá ti

àwa ní mọ̀jú táǹkì lọ́wọ́ àbí àwa ṣe ní òdàtọ̀ èyí ká wá dábàá ní táǹkì táǹkì lọ́wọ́ bá wọn. lẹ́sìn ìdílé òní kò lé lẹ́sìn bíkọ́ tó tó wò ní ìgbàlejò lọ́wọ́ rẹ̀ nǹkan tó bá ti wà pàṣẹ ojú wà wa agbára kà kọ́dà kò ká òun lẹ́sìn rí i pé bẹ́sẹ̀ yẹn bá kán wọ́n bá rọ̀ kan mi ti yọ náà bí ìjọba ti fojú yàn rí tábọ̀ ọba kúnyà oníjọ́mọ̀ ọmọ mánéjì á ẹni tẹ̀sí ló ṣe yẹn lóòrùn ẹ bá tẹ̀lé pòfẹ́sọ̀ ilé kan tamọ́lọ́jì ló ṣe àmọ́ táǹtì tó fẹ́ ṣe pòfẹ́sọ̀ lọ́wọ́ lè tó bá fẹ́ àti ìjẹni owó yòókù àbákùnrin iṣẹ́ kalẹ̀ látàlá kò nígbà tí wọ́n padà wá fún padà wá fún ìbáda tó rọ̀ ó kó tó ń sáfù ó jà yẹn kọ́ ni ọ̀tọ́lọ́ máa pẹ́ra rẹ̀ nígbìdì àlàdé kò tàbí so wà á nà mọ̀n kálá kan fún màá lè mọ̀ bí mọ̀n kálá kan òun lọ́lọ́run ọba fi ṣe ìṣòro àti ìṣòro al-alim al-khabir al-latif al-khabir ọlọ́run wa ròyìn ara rẹ̀ nítorí kílẹ̀ ìlú ọlọ́run rẹ̀ al-khallaqu al-alim al-khallaqu al-alim pé irú nǹkan yìí ẹni tó ṣe ó gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ nímọ̀ ẹni bọ̀dù tó wà tó kéde ìbáṣọ pé ìrìn tó nímọ̀ ló ṣe ó ní ṣáàṣì ní kí n sọ òun ní wípé kò sáǹfà ní kọ́kọ́ lọ́sọ̀ọ́ ṣùgbọ́n pẹ̀lú àwọn àtẹ̀wé sáǹkọ́ làwọn ìta lọ́kọ̀ọ́ rẹ̀ táà ní irú rẹ̀ ṣe tí jáǹsì wá ṣe jáǹsì mọ̀ lágbára o ha so àwa ni dáfẹ́ fún jáǹsì wá gbogbo ilé ayé tá a rí ní ìwé ṣùgbọ́n sábà ní irú jáǹsì yẹn ẹni tá a bá ń kó òun bá wá ní intelligence jáǹsì yẹn jù tọ ọlọ́run máa sọ ẹ̀wọ́n ọlọ́run á ní wọ́n ní ó jọ wọ́n ní ọlọ́run tẹ̀wá dáhùn padà ọlọ́run kò lè àdé ná wọn sáńkó tó wà ẹgbẹ́ ọ̀rọ̀ wọn lọ. ṣe àtìpáyọ̀ ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ wọ́n kù á sì bí wọ́n dé kódà ó tó ní pé wọ́n kù gà á dé dé lópe tábà kú bẹ́ẹ̀ bá ti wọ́n gan àwọn ọ̀pá ti máa dédé sí ilé òkè lára wọn tó dẹ̀. nígbà wọn kúndé pàṣẹ sábà gbọ́mọ gbogbo ilé sáyẹn láti gbòmọ gbogbo àti ọ̀pá أما الولاية هذا في الوزيرات رأينا ما تأخذ الأرض منهم وعندنا كتاب الخفيف في ما تجد كل المغرب لا تنتهي تنتهي بكم كان فيك كومي جابنا وهذا طبعا يوجد دولة يوجد بل كذبوا بالحق بل كذبوا بالحق إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا لا يرجون حسابا وبالآيات فقلنا سرارة بل كذبوا بالحق lágbàdá wọn kò dúró ní ọgbà pàápàá ẹ fàhùn fi amúlẹ̀ màrí ọba àwọn ilé ọ̀rọ̀ kọfíṣà màrí wọn fi amúlẹ̀ màrí lórí wọn fi ọ̀rọ̀ ọ̀làwọ̀ ilé ìlànà ọ̀làwọ̀ ilé ìlànà amúlẹ̀ màrí ni ọlọ́wọ́ bá ń bá ti pé alẹ́ ìjọba yà lálẹ́ òun bí mọ̀ láti ọlọ́run nípa àti ìjọba ìgbóná pé ìnákùn láti ọwọ́ yìí mọ̀ láti. Tọ́ sẹ́yìn bá wọn sọ̀rọ̀ ẹ̀ ẹ̀wọ́n kita ra ẹ̀kọ́ ìpínlẹ̀ wọn tẹ̀lé dáwọ́ àfàlàfíà ń sòrò ìlà pàtàkì náà kita pápá tó wà ní. nígbà kita wọ́n kẹ́kọ̀ọ́ sọ wọn fi yọ bá mi lọ tó tẹ̀lé àlàáfíà àgbọ̀ Kita àfàlàfíà ń sòrò ìlà pàtàkì náà ìtọ́ kọ́ńpìlẹ̀ wọn náà lóye. كيف رأينا بعد ما تيجي على البلاد كلها والله دعنا وزيناها أخلاقه وقالها وجدت من ايوه ثم ما يقول ما يقول فيها كان ولا أجمل ما يجري àwọn tó ń kó mọ ẹni sọ wa. ìwọ ìdílé ìlú ẹ̀dọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ àwọn ọmọ ìgbà ọ̀bẹ máa ń sọ wà báyìí ní bàbá wọn. àìsí bàbá àìsàrà ní kòkó ní kòkó náà ní kòkó. àfẹ́tọ́ ká ti di àlùbá bá káàkiri láì ní àlù nìkan ní bẹ́ẹ̀ yóò àlù wọlé orí kò kẹ̀kẹ́ ilé ṣé mo kọ́ àlù yìí ọ̀kẹ́ ká bẹ̀rẹ̀ lẹ́kùn yìí. òkè àtẹnudọ àtúwọ̀ àtẹnudọ àtẹnudọ àtẹnudọ ẹ̀rí tó ń jẹ́ ó mọ̀ fún òun lè nà ó wá máa fún un the next thing ni pé ah ìdarí ìlú náà the next thing ló náà èmi apa yang baik, ló àwọn ẹ̀ka ó wà wá sípàdé fún ẹ̀dínlá ó wá wá sí ìgbèrè mi ó ní káàkiri ìlà ó ń kọ́ lẹ́yìn náà dé ìyọ̀ ilé ayé wa a lè ṣe ẹ̀yìn lọ́wọ́ sí láyé bá bàtà bàtà yọ̀ọ́ ìtọ́jú yọ̀ọ́ àbáwọn ọ̀dọ́ àwọn àwọn ọ̀dọ́ ọmọ ẹ̀ka sí ìyẹ̀ bóyá mo kúrò nígbẹ́ àbáwọn àbáwọn àbúgbà tẹ̀ èdè wọn èyí ṣe ọkùnrin báyìí bàtà ìtàn bá dé ní gbọ̀ngàn fún ẹ̀ka rí wọn wá ní òkú kàtà ní ìṣesílẹ̀ bàtà ìtàn ìṣẹ́ eh pasti kena ada pasti kan apa yang kata NGO yuk itu lift zakat million dia eh mana kan kalau itu yang mau diok kan lah kalau itu cinta kita sampai untuk sini dapat tiga jenis beri itu kan lah ya itu kan lah ya jadi buat boleh ada yang saya itu buat buat boleh itu kali bukan lagi tapi kalau itu kali lah buat itu boleh untuk dia eh buat nambah nambah boleh Tuhan itu sih yang dia beri itu sih dia kita tahu lónìí ìlú around sixty five ìlú yẹn wọ́n tó ń pẹ́ wọ́n tó ń síbẹ̀. so now àwọn nǹkan tó àdàmọ̀ gbà tó bẹ̀rẹ̀ ìdánwò jẹ́ sábà fún àwọn ẹni tó ti bẹ̀rẹ̀ wọn àrẹ mẹ́ta sí ìwé láti ìlú kò sí nígbà tí a lè bẹ̀rẹ̀ ló bá tó bá bẹ̀rẹ̀ láti ìlú ó sì máa ń bẹ̀rẹ̀ sí ìgbà tó bá ń bẹ̀rẹ̀ sí ìlú yẹn tó ti nà tó bá tàbí ọlọ́ọ̀ni kàlà àmọ́ tó ọlọ́ọ̀ni ni wọ́n máa dà á ìtòkùsù kita ada koi kapot tua itu kan sudah menjadi tanda tuan ini ini kan kalau kan dua kali itu baru itu kan sudah baru ini mana apa responsi itu bukan nak boleh dengan luda di next ini sudah bukan siring bukan lah Kau yang mau ni kita lah kau tiba dah selesai tiba di kiri eh nunggu kamu ni ya kau dia pun dia tu dia tu orang ni ini kok kau cuma tak boleh wọ́n ṣé wọ́n ti tẹ̀ ṣé wọ́n ti tẹ̀ kẹ́lẹ́ tó ṣé wàá nìyẹn yóò jẹ́ mi ẹgbẹ́ àti àgbègbè ìgbẹ́ tó tẹ̀lé wà sọ́dà láti ìgbẹ́ lọ. ó ní pé kí ló tẹ̀lé àti àtọ́lẹ̀ ṣe sọ́fìnà àpapẹ̀ àtìlẹ́kùn wọn sọ́fìnà àtẹ̀wò àtìlẹ́kùn wọn sọ́fìnà àtọ́jà náà àtìlẹ́kùn wọn tó wà yẹn. kéèyàn ti sọ tó wà lẹ́gbẹ̀ẹ́ láti pé òun ò mẹ́ Ewu, dia tak bukan dalam bahasa bilang itu kan terkait model kontak model. Kontak kontak model. Jadi kontak kontak model. Kontak ini isu yang lain. Saya ini kontak itu. Saya ini kontak. Saya ni, hmm? balik ni, lok dalam tempat. Dan kilo tu padi. Itu pun masih salah jadi kontak. Aduh. Aduh. Aduh. Tuna tiga kita dua puluh lagi. Di sana sih. Boleh. Bukan banyak kuala bangun. Saya di mana? ẹ̀yin ní ìpèsè dàrú ẹni bọ̀ ní bàbá ìgbà tí wọ́n ti jọ fún dọ́kítà tí ó ti jẹ ẹ̀rọ ìlú àgbọ̀ ọlọ́run àti wọn ọ̀rọ̀ ìlú ọkọ̀ wọn àbí ẹ̀fọ́ wọn lọ́nà mi wọ́n á sẹ́wọ́n náà ọ̀dà náà abẹ́yìn wà bẹ́ẹ̀ náà fi àwọn wá sí àti àwọn àpáta tó ti rí poli nínú ìmọ̀ ìfàbílẹ̀ wà àpáta sí lá ẹ̀fọ́ yìí lọ́wọ́ sí àti ẹ̀fọ́ duit alam dan tadi atau empat. Oni wa Allah madana, eh kama madana, eh wala di bala awtara wa wa qaina biha. Eh to ya wa qaina biha bi kulli dawla bi wa na. Dan bila kita kata kalau mungkin tidak dihambat, maka bukan nanti alfa. Kalau kita sudah tahu mereka di kulli amal ini nanti kita sudah berbuat Allah. Bukan bukan pada Allah. Kalau ni kalau mungkin kalau kita berjalan dengan sama, maka ويعلمنا حسب على الإسلام لا أبغى فأمرنا للناس وحب على نفسه حسب أموالي وحب والمجنات فقط حسب عمره وحب الحق حسب عروض الأبد والنعمة بعد الوقت أو أو دليل دليل بعد الوقت لا لا تقوم تبي أمري بريء من الوقت وما عليك الله يوفقك ويشوي سنو كما رزقنا الله àti òjò fún dájúbà ọ̀dọ́ lọ ṣẹlá ẹ̀sìn pẹ̀lú dára ìdára ṣẹlẹ̀ tó ìbá ọlọ́run bá bá ti òjò lé tó wọ́n sábà mẹ́rin òlẹ́ ìmọ̀ mi kọ́bí ta máa kéré kókó sọ́nà láti fi níwájú pé sáwọn òjò tí wọ́n ti jẹ́ sábà jáde òun sì òjò lé bọ́ọ̀lù bẹ́ẹ̀ bá àti láti bá àwọn òjò lọ wà á yẹ náà nìyí bẹ́ẹ̀ tẹ̀lé àti lẹ́yìn á ti òjò á ti bí ìlú tó ilé owó òkúrò mu tó ń lọ ìdánwò tó lọ fẹ́ àgbà áfíríkà báwo la ń pè náà. bìtẹ́ padà ń pé tó bá ti tọ́ ná lókùrọ̀ mo ló lè jọ fìyà kadalika al-jadi benar budi suku jadi oh tapi aku nggak pernah suku jadi jadinya saya ini ah kita tuh yang kau milih kita kita kita yang memilih bah lama oleh kamu kok kamu lagi no just no kau kita ini just no satu lagi kita sama untuk untuk kali ini yes waktu jadi kalau nih kalau di sana di waktu kita belum lahapun belum ada Kau kita mah ini kan, bodoh dulu kok ada yang ya. Kalau kau dapat salah, kau kayu kau kan kau. Kau itu. Itu yang di istri. Kau itu orang malah kami ada ni dah ada kan tidak ini tu. Ini itu kita itu. Kita tak nak dulu. Ha? Ini dia dulu. Kau dia dah orang ni dia kita kita. Oh ini, ini tu. Kawan-kawan dia beri nama kawan-kawan èèyàn àgbàbù láti gánà yìí èèyàn tí bá yọ lọ ọ tí bá yọ lọ ọ bá tẹ̀lé tí wọ́n lè fa ẹ bí wọ́n fẹ́ tẹ̀lé títí yẹn lọ ọ lè bọ́ bọ́lẹ̀ ọ lè bá tí ká lọ ṣe fún mi ìyá wọn títí yẹn sọ wọ́n ìmọ̀ràn ó lè bọ́ àwọn yẹn wọ́n bá ìlọ́bì yẹn ọdún tó yẹ so ìmọ̀ tí wọ́n ti bọ́ bọ́lẹ̀ Kò dáwọ́. Ìwọ́n fẹ́ yẹn. Ó lọ yẹ ẹ̀ṣẹ́ ó kẹ́kẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ jáwọ́. Ó bẹ́ẹ̀ lọ́wọ́ ó làwọn ẹ̀ṣẹ́ àbí ó yọ ọ́ àwọn ẹ̀ títà tó ní orúkọ wọn lábẹ́ ìlú èyí kò mọ tó wọn á tó wọn àdàgbà lórí lọ́sùn wọn dáàbò èyí kò ní ìgbà tó tó máa ń lọ sí. àbúrò ìgbà wọn bá ti kọ́ ọ̀ òun dáàbò àwọn ìṣe kò fẹ́ pẹ́lẹ̀ tó tẹ̀lé pẹ́lẹ̀ tó tẹ̀lé lọ́sùn náà bí a ń sàmù tẹ̀lé pẹ̀lú àǹsà kẹtọ́ àǹsà láì sàn kò tó wọn tẹ̀lé láàyè lẹ́yìn tó wọn bá àfààní ìsọ̀tọ̀ tí wọ́n àwọn ọ̀gá yìí tẹ̀ ṣé akága akáàlì à ṣé bàbá ọ̀gá yìí ṣé bàbá bàbá wa ṣé bàbá bàbá kàdà ṣé bàbá yìí dá ṣé bàbá yìí dọ́rọ̀ balódà yìí pé ẹ̀rọ bàbá wà wọ́n ò wọn ò fẹ́ pé nǹkan tó tẹ̀lé òní dẹ́gbà ọlọ́run ti sọ yìí ọlọ́run wọn ti kàwá jẹ wọn máa ṣàlẹ́ ìṣòro wọn tó bá mẹ́rin tẹ̀sán wúlò ẹja ọ̀tọ̀ ti sọ̀rọ̀ lásìkò tí náà wà á rìn táwọn kejì ń sọ pé láì dà kúnà ìrọ̀rùn ìgbọ̀nbára ṣé ń bàtà bá ti dé fún tá a ti fi kẹ́ fún hmm? tá a ti dé tá a ti kẹ́ fún àìní lánàá òkú náà bá lọ́ọ̀ segini ini nggak bisa. Oh, ya segini lah. Emang kalau kalian utuh tak lo deh. Bak lagi. Apa? Itu lima kompleks kita semua. Itu kok itu Itu kita cuma sih. Itu cuma sih. Kau bos sih tó bá ti jẹ́ ọ̀dọ̀ tó yẹ ló gbọ́mọ fífi wá sí ilẹ̀ pé alẹ́ ní akẹ́kẹ́ ẹ̀yẹ́ ló sọ̀rọ̀ pé àyà mi ẹ bá yàrá sọ mi wẹ́ẹ̀ ló bá sọ̀rọ̀ kánísà sàn pé ayélujára láti wá rẹ̀ tó mọ̀ nǹkan olùwà complex kọ́dà yìí ó lè rí ibi tọ́mọ ìtajà mọ́jú tí nǹkan bá ti ní pátánù kò nígbà púpọ̀ sí dẹ́sì hmm? kò nígbà púpọ̀ sí dẹ́sì hàn ẹgbọ́ kẹsàn án nìkan pé má ti nínú wa wà láti ogun wa ẹnìkan bẹ pé mo rí nígbà tó ní one thirty lórí ọtún ìjọba tó tẹ̀lé fún wa one thirty ọdún ìjọba tó tẹ̀lé fún wa one thirty pàápàá ìjọba tó tẹ̀lé fún wa babalá Eh, ah, tí ìjọba ní kọ̀ǹsítẹ́ǹtì ọ̀rọ̀ máa fọwọ́ jáàsì náà ẹ̀hẹ́ tó wẹ́sẹ̀ tí kúkú kí lámà báwo sọ ọ́dọ̀ sọ́dọ̀ ìpínlẹ̀ ṣe ẹ̀jọ́ sọ́dọ̀ ti wà bó ṣe wà ní ti báyìí ìjọ lọ bábẹ́ lè òjò rọ̀ ó ẹ̀fẹ́ má jẹ́ òjò rọ̀ má jì dókò tó wọ́n bá ń ọ̀rọ̀ rẹ̀ ní táàkì tí mo rẹ̀ òjò bá yọ ní táàkì tí mo yọ òru wá yé na wá péye bá wọ sọ òru wọ mọ bó bá wọ sọ bó yọ káàdì náà ní mo lè agbára yóò ká tó bá lè tọ́ mọ̀ owó ẹ̀kọ́ náà lè gbà fún ìta yìí pé in the next ten to twenty years Nigeria will supersede America and possible yóò sọ fún gbọdọ̀ bí ìdèwé ìgbàkan ni ẹni tí ó nílẹ̀ wọn bò dá ìdílé irọ́ ni everybody kankan ló ti bẹ̀ ìjà ìjà náà kíá ẹlọ́run bá sì fi sọ sórí ìwọ́n tó bá tán sáà tó bá jọ́ọ̀dà ìbámu nàìjíríà ní sọ́ni amẹ́ríkà ló ti kọ́ wọ́n kò pàṣẹ ló kọ́kọ́ sọ náà àbá àwọn pákà pákà ibi ìkẹrìndà àwọn pákà. lọ́la ó ní èyí tí ó ṣèlú pé ó lùsùn kankan tó bá dójú kọ lọ́wọ́ ọba mi kó o tẹ̀ wá dídá sí àwọn kò fa àdúgbò kankan sí olùsùn yẹ olùsùn náà bọ́sọ́ ojú ló ti yùsùn oníkó bìrìbì kò sí kó wá lọ wà bẹ́ẹ̀ jẹ kò sí tó bá lọ wà wàhálà bí ẹni tó pèsè ẹ̀fẹ́ gbà mọ́ àbí tẹ́ tàbí òun máa bàtà lọ́sọ́mọ́ sí ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀sùn parí sọ́ọ̀tù yá ẹja ká sọ́ọ̀tù sọ̀fà tí wọ́n sọ́ọ̀tù sọ̀fà ọlọ́run máa ń sọ pé ọlọ́run ẹ wo bá fi lẹ́nu ọlọ́run fàṣàfì fàṣàfì ìwà nẹ́bì ni ṣé àwọn ẹ̀dá wọn lágbára láti dá àbáwọn nǹkan bí ìta nísìnyí báyìí téèyàn bá wọ màálù náà ló ti onye gan-an sẹ́kọ̀ọ́ èèyàn bẹ́ẹ̀ lóko lè dáadáa lọ. ńlá ńlá kéré gan-an náà halẹ̀. أهم أشد فسق هي أهم أشد قلبا أم من خلق فإذن وضل نبيه بين نقول دول جديد نازعات أهم كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كيلو كل كل واحد كل كعداد أعنتم أشد خلقا أم لا إيه تبين لك إذا تبين mo kí ilé ìrẹ̀ sọ́nà náà tó wá kiri bẹ́ẹ̀ bá tiẹ̀ wọ́n fi wáyà mo tiẹ̀ ẹ̀ lágbára ṣé bí kí sọ́nà bá jù sí lọ tó bára kan sí ká lóye ìtumọ̀ ìgbà fẹ́ dá sọ́nà báyìí ẹnájì tí mo ní ìtumọ̀ ìgbà bá jẹ́ ọ̀nà bá ní ọjẹ́ ọ̀ndrẹ́n tó bá fíìkì dẹ̀yìn tó bẹ́ẹ̀ sáfẹ́ fíìkì ẹnájì mo sáfẹ́ kwali ìtumọ̀ ìmúlẹ̀ bí fíìkì mo dá ọ padà náà ṣẹ́kọ̀ọ́ ni pé mo bá gbà yìí pé sọ́nà àti ilẹ̀ pọ̀ ju ẹ̀dá rẹ̀ wà kọ́pẹ̀lẹ̀ jù jẹ lọ tí mo wá dáwọ̀ tó wà less complex àbí ó yẹ kó lè ti mọ̀ ẹgbẹ́ mi tí mo ṣe yẹn tí mo bá lọ nig àbí atágbá tí mo ní ìtàn èyí tó fẹ́ kù mo lè fi dá ọ padà ẹ à mọ́tò yìí o ó lè rìn ọ́ndẹ́ ìlú rírà àbí mo sì ní fífi àbí ọ̀nà méjì mo lè fi gbàgbé ìdájà kí n rin bí ìdẹ́wò kí n fi ọ́ndẹ́ kìlómítà àti stretch àbí kí n rin fífi kìlómítà padà àbí ìgbà sẹ́mẹ̀ mo ti fi ti báyìí pé ó yà sọ́ọ̀bù rárá tí wọ́n fi tiẹ̀ padà ọ̀lẹ́ ìgbésẹ̀ àgbọ̀n náà yẹ. tó tó bá ti lè gbà yí pé sámà àti ilẹ̀ ẹ̀dá rẹ̀ ẹ̀sẹ̀ kan wà kọ́ńpẹ́sì yẹn tá a ti lọ. ìdí ló dé tó nǹkan gbọ́dọ̀ rí lọ padà ńdọ́lọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ làkàlùkù sàmà wá ti wọ akbaru bi kàlùkù. tọ̀ náà àwọn tó wọn bá wí obìnrin wọ́n là ń sa omi ó lọ lọ àná so ẹ ọlọ́run lọ fún àdìmọ so ẹ mọ fóònù ọlọdẹ yìí náà ṣé sábà ti lè yìí lọ wọn ló jẹ àwọn ọmọ ní kí ló ń dẹ ó sì lè padà. ọlọ́run ní bí wọn àwọn aṣẹ tó kẹfọn àmọ́ kàlàkùnà ẹnà kàlàkùnà ọhún ẹbí rẹ náà á wọn níbi ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ pé ó ń lọ́wọ́ àbí ẹ oní pé ẹ̀dá ti ní ìjẹun tó ń pè ní ilé ìpínlẹ̀ ìlú lọ́rọ̀ wọn sọ́táǹsì kan la kò papọ̀ sẹ́yìn sọ́táǹsì wo la fi dá fún ah, pé ti dín láì nígbà àtòǹkà àtàgolo àtòbẹ́ni jẹun bẹ́ẹ̀ náà ti máa tàgolo jọ ní láàbù mọ̀tòlé mọ̀tòlé ìgbàgbọ́ òtòlé ìlú afọ́nbẹ̀lẹ̀ àbí ṣé bọ́ọ̀ ìdí information èyí tí ní information á kó jẹ́ lóúnjẹ rẹ̀ kí la fọ́ọ̀mù sọ́nà.

wọ́n bá rán wọn létí wọn ò ní rántí. wà ìdá ọ̀rọ̀ ayáta náà bá ń tá ọlọ́run yẹ̀sà fèrò ó sì yẹ wà kọ́ ló ti wọ́n rù ìhàdá ìlà ẹ̀rọ mọ̀bí. ọ̀pọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ làfi kọ́lé mọ̀ pẹ̀lú tọ́lọ̀ bá sọ kí ni wàá rí kí ni ó tẹ̀lé wọ́n ní ìdánimọ̀ tó tẹ̀lé àìdáa mi wà kó ná tòrọ́ bá. ṣé ń gbàgbọ́ láti fún ọ́tà bá ti di ìyẹ̀pẹ̀ wáyé ọmọ tàbí lẹ́nu àìmọ́ aláwọ̀ tó sọlọ́wọ́ àgbẹ̀ àgbẹ̀ àwọn àbá ọ̀gbẹ̀ àwọn táwọn bàbá wa náà tó kọjá náà kọ́ ọlọ́gbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni kúlà náà bí tó náà tún dáa wọ́n gbàgbé yín dìde lọ́kọ̀ ẹ̀jẹ̀ ni tí ẹ̀jẹ̀ jẹ́. فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون ọlọ́run bá gbé wọn dìde ìdájọ́ ẹyọ ọ̀kan tuntun náà ni ọlọ́run àbó fi gbé wọn dìde bá ìdájọ́ ẹyọ ọ̀kan náà kọ́ gbogbo wọn kọ́ fa ìdáhùn yẹn wọn ò máa wò táwọn wá wò ọlọ́run ni táwọn wá wò ń bọ̀ ọlọ́run wà kọ́ lórí ìyá orí ìlànà àtìgbé àpọ̀ o àwọn ọmọ ayé ń yọ ìyá màtá ní gbòòrò yìí o ti dé ọmọ ọ̀tá àbẹ̀rẹ̀ kàkí bó o bá lè rí ká sí àwọn àti ìrẹ́ ìgbà yìí o máa ń òòlù ti kàkà ó sọ fọlọ́fọlọ́ wàlẹ̀ wọn náà ti dá sáà ti jẹrán ẹni pọ̀ sí wọn ti rẹ̀ mọ́ àbí àwọn kan ń gbòòsì tó bá wà wàhálà ni o wàhálà ni o ọlọ́run tó wá ní tó wá jáde náà ọlọ́run náà bá yẹ ọdún pọ̀ àlẹ́ bí o ní ìyá ìyá wọn fẹ́ẹ́ tẹ wọn lórí ìlú tẹ bá ti mọ kúrò àkùrù náà bá tá a kàn án bọ̀ lẹ́yìn tó wọn bá sọ̀rọ̀ sánmà àti ilẹ̀ tó lọ sí ní ìlànà ọmọ ọ̀pẹ́ ìlànà ìkọ́. sọ̀rí kọ̀ọ̀kan láti ní kókó náà tẹ̀sán sáwọn ẹ̀dọ́ ọlọ́run àbújá láti lè sún agbára ọlọ́run ọba kọ́lọ́run tó dágbé kí n tó wà kàn síbẹ̀ tó wà kàn ó lágbára àti gbèrè hmm? because anybody tẹ́ ẹ̀ bá tí àwọn bá sọ̀rọ̀ tá a bá jọ ájú nǹkan èyí ájú kí èèyàn ṣe nǹkan ní tá a máa ájú ṣe possibility ṣíṣe rẹ wá. tí n bá tó wá lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́lẹ́ ìbọn tó kìí ṣe tó sọ tó máa kó tó ní pé kí n ṣe báyìí ní tí mo bọ̀ fún bẹ́ẹ̀ hmm? bá sọ fún mi nítorí pé a nígbà tẹ ní sókó síbò ànábì ta ẹni kò ní bàbá wọn ti dà ẹ kí ẹ ti pé fún láti kú ni pé kí n wá sọ ya ẹ wá bá ọkùnrin ọ̀nà méjì ni nínú kí n sọ fún ọ pé èyí tó o rò pé ó wá sí jù lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n mi pé a ìjọ tó wà mọ́ èyí èwo ló wà ẹ̀kọ́ sí a lè ṣe bí wa tí wọ́n bá sọ fún ọ èyí tó kẹ̀ sí bàbá ìyá ń bọ́. wọn inna masala adam inda Allah inna masala isa inda Allah masala adam yà ṣé ìwọ ibi Adamu ní bàbá kò níyà olóhùn gbà ta ló dá ọlọ́run ẹn tó lè dá èèyàn láì mú ti bàbá àti ìyá kí ló pé kò lè dá èèyàn pẹ̀lú ìyá nìkan tó sọ́wọ́n máa yóò wá àwọn wípé ṣé torí pé dúdú jọ ẹ lójú ọjọ́ nígbà tó ní o kò ní bàbá ó lè fi ìlú bá tún kìlọ̀ mọ́ ọlọ́ọ̀ ìlú lọ́wọ́ ẹgbẹ́ ọzọ. ó bọ̀ eléyìí rẹ wọ́n ní kó lọ níbi rárá nítorí orí kò jọ lójú àdá ee ó bá jọ ojú ní èyí tó bàbá wáyé nìyí náà ọ̀pọ̀lọpọ̀ pé yẹ nǹkan èyí tí ò lọ òun hmm? lè kó jọ lójú sórí àdúgbò eléyìí ń gbà yìí ọ̀rẹ́ ìtọ́wà tẹ̀ka ni mo ní sọ̀rọ̀ ẹni lè lọ kò lọ hmm, hmm. ó ní ọba ti fi lè gba àyè áálá tó bá mi lè gba àlàdínà ẹ̀fọ́ gba àlàdínà. Hmm? òun lẹ́nu ti lọ́pọlọ òkọ́ tó kárí lágbájá yìí ló dé lè. kì í sá ìyá rẹ̀ kò lè sí pé wọ́n máa sọ bẹ́ẹ̀ sọ kí láti ṣàfihàn ẹni ìwọ̀n tó máa sọ pé ẹni ẹ̀ náà yára ẹ̀ náà. 那我们给的，嗯。 sí hmm? wọ́n ní èèyàn méje lè dì máa pẹ̀lú kàwé àti àkókò wọn ní bẹ́ẹ̀ kó wá gbé àmì èèyàn méjì òye. iná èèyàn méjì lè jùmọ̀ bò ha èèyàn méjì lè jùmọ̀ nǹkan àmọ́ èèyàn méjì lè jùmọ̀ ṣé ká ṣé èyí kankan ló sọ onílò méjì wọn dà gbogbo àá ó ní orí méjì dàgbọ́ méjì méjì jù wá bẹ́ẹ̀ dàbí tẹ́lifí bá sọ̀rọ̀ wá sí i tí wọ́n ti wá tó lè lè ẹnìkan bá ní tí máa ń péyàn léyìí ẹnì kọ̀ọ̀kan ní one over seven one over seven nínú ẹ̀. àbí ìtumọ̀ tó tún ní one over seven tó bá lè gbà fún onílé yá owó ẹ̀ tó tún one over two jẹ́ owó gbà. ọlọ́run ọba ó sọ yẹn fún wa ẹ wo ìpanisọ́ọ̀bù àti náà yìí. ọlọ́run ní àwọn àlàyé yára ìṣẹ̀lẹ̀ sáà. sọ́mà ilẹ̀ orí ana kalakunahu ẹnọspa ìlà owó pàṣẹ sọ́mà ilẹ̀ orí pé níbi àwọ̀ láti dáhùn táwọn ìjọba bí ẹgbẹ̀rún lẹ́rìí ìgbà àtẹ̀sí èyí ó bá tó fáwọn ìlú ọ̀sán wọ́n á béèrè pé ṣé ìdí àtọ̀ tó lọ tó bá lórí ìlú tí ó fẹ̀ kan ní.

yẹn tó wá sí ìjò ló wá bẹ́ ìyọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ọkọ̀ sí òmùgbé nígbà dìde nínú sọ́tò it can be done it against human rights tẹ́kọ̀ ah, àtọ́jú rẹ̀ ẹ́ káwá ní ìwé ìlú dàgbà tó wá rí òfin tá àtọ́jú rẹ̀ kọ́kọ́ fún àwọn lọ́sọ̀ ìwọ wáyé tí mú lọ bá ní ti finish rẹ̀ dànù ẹ̀ ní ojú ọ̀nà lónìí ṣe é tó ń bá dábìá tó ń bá tó wá lé ìlú ìlú ọmọ ọ̀sẹ̀ ni wọ́n ń já nípa wàhálà nípa dìbéètì nípa pé akọ́ni mọ́ nípa tó gbà kọ́ni. ọlọ́run ló pè é ẹni yìí tó wà lápá yìí tó ìjánu wà bọ́lá balẹ̀ náà wà òun ló wá ń tẹ̀lé àǹfà ìwádìí ní ìdáná tó ké wà ná sí àkàlà ó ti gbàgbé bóòlù ọlọ́run ti dà mọ́tà tó wé mọ́tà tó wé mọ́ yíyọ́ bí ẹ̀rọ ọmọ wọ̀nyí ọmọ mi. ta ni ó sì ń talábà rẹ̀ ká tó bá ti kẹfù náà yóò wà tó jù padà àbọ̀ ti ẹ̀hùn owó lẹ́mí kankan àbọ̀ lọ́sẹ̀ ìbò lọ́sẹ̀ ti wọ́n tó ní kó ti ní ti máa tó bá yẹn ti máa tó yá lè lè kìí ṣe kìí ṣe kẹ́ ìmọ̀ wọn. ìwé ẹni tó tó dàtọ̀ náà lára ẹ̀ ọ̀rọ̀ pé kí èyí bá wọn yàn mí ọlọ́run ní kúlí yòó yí alẹ́ bí àìṣá àhá àwọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí ò tẹ̀sí ìfẹ́gà òun náà ló yí wàhúwà rẹ̀ kó lè kọ́lé ìrìn àìní. Èèkọ́ wọn dáńtì o, ìkú lè kọ́lé àlì. Gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tó dá bó bá dá ínsẹ́kì, àlímú ìkọ́lé ínsẹ́kì. Bó bá dá èèyàn, àlímú ìkọ́lé ínsẹ́kì ìlẹ́lẹ̀ ló ti máa ló kọ́ bá ń fẹ́ fún. Ibi ẹ agbára gáàsì òká kó dáró ojú tèmi ní ìfowó àti wọn dáró ojú tó kù bá ẹgbẹ́ ìgbà lọ ṣáàṣì pátàkì ló ń tẹ ẹ sábà wò ẹni bọ́ọ̀dù tó bá wọ̀ ní yí nǹkan ẹgbẹ́ ó yọ ojú olórí tó wọ̀n wọn ẹni ìwé ọ̀sán tó wọ̀ wọ́n lọ. tó ẹgbẹ́ ojú olórí tó kàrà wá fi léèkì ẹ ti ọ̀sán tó wọ̀ wọ́n náà lọ àdúgbò bá yẹ yìí ṣùgbọ́n ìṣúgbà tó bá mọ̀ ara bá òun ojú ọ̀nà ló kọ ní kọ ní ìlú à ń ṣe ìwẹ̀ lọ́wọ́ náà ọ̀rẹ́ òun wà kú ní ìkọlù fi àyè bí kú ní ìkọlù bí kú ní ìkọlù gbogbo ìdá kọ̀ọ̀kan kú dá ó ní mọ̀ báyìí ó ní mọ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ yìí ti sáwọn ìdí kú ní ìwà ló wọ̀ kọ́lù àgbà ìdá kọ̀ọ̀kan ọlọ́run wa ni tó bá ti fẹ́ ìgbà wò lè الشجر الأخضر من الأرض igi tó gbẹ hmm, tó tutù kò tí ni wọ́n ti jáde ìtẹ́ yìí wà yìí pé tútù kò yẹ kó lọ pẹ̀lú náà sọ̀rọ̀ àwọn àbá tó ṣe hmm. igi tútù jelek sana singkan tapi ini sebagai bagwan isan kanca aku suka hanya pak aki tantangan kita sempurna jadi ini boleh jadi itu nih jadi cuma karena dari soal mereka kau oh, undur lẹ́gbẹ́ ẹ̀sìkì náà sì yóò là. Sòtọ́ náà sọ̀tún wa lẹ́gbẹ́ ẹni wà látẹ̀lẹ́ ẹ̀jẹ̀ kìíní ẹ̀jẹ̀ rà. Tọ́lá ọ̀bá yẹn tó ní kọ́mọ́ gbẹ ẹ̀sìn ìlú àgbo ẹ̀jẹ̀ rí. Ṣé ó dára ni? Ọlọ́run àti ẹ̀gbọ́n kan. Ìṣe àjò. Àwọn àdéhùn lẹ́gbẹ̀ẹ́ kọ́lá ọ̀sà máa wá ìwà àrùn. Ṣé ọkọ̀ tó dá sọ́mà àtìlẹ̀ bẹ́ẹ̀ náà ti fi gbà yí fún sọ́nà àti ilẹ̀ jù yín lọ fẹ́dà jẹ̀kọ́ọ̀dì àlàáyé ìyá olóṣèlú sáwọn tó kó lágbára àti dánú wọn bálà ó lágbára wọ́n wà ọ̀nà lọ́wọ́ àti ọba tó ní gbogbo onílà nǹkan ló lè dá lọ́wọ́ àwọn òbí bá ti ní mà ìṣẹ́ tó dáadáa yìí láti parí láti parí agbára láti kà láti òní òun náà lọ bí ìrònú ọlọ́wọ́ rẹ̀ ní táwọn ẹ̀sìn ìlú ọlọ́run sábà ti ju àwọn tí ó ń ta ọlọ́ òmìnira. mo ní bàbá ẹ̀yà òun kò sáré nìkan ó ti ṣe gbogbo iṣẹ́ ní sáyẹ́ǹsì ìgbéga ìlú ọlọ́run náà òun ló ń sọ́ba kọ́tù ẹlẹ́tìkìtẹ̀ òun ló ń sọ́ba kéré kan ẹ̀sìn bàbá ẹ̀sìn òun ló ń sọ́ba kéré kan ẹ̀sìn bàbá ẹ̀sìn ọ̀ọ́ sáà ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ẹ̀wọ́ ẹ̀yà afẹ́ fún ọ nínú rẹ̀ gbà nítorí pé iṣẹ́ tó ṣe láti ṣe àwọn kan nínú rẹ̀ yóò àbí kó wá ní àwọn kàkà ìfẹ́sẹ̀ rẹ̀ pọ̀tọ̀tọ̀ fún ẹ̀ka ẹ̀rọ alọ ẹ̀wà ọ̀gbọ́n united kata alọ náà bó ṣe bá kájú ya lẹ́kọ̀ọ́ ní àwọn alẹ́bíire ìlànà bàbọ̀ ọjà ìta kátó gbé kárí kan pé no please before you go ahead. This man does not deserve a kọ̀ǹpútà ọ̀la ìlú mi. tí o yọ ọmọ tó ní oṣù kan ní bá sùn. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá o bẹ́ẹ̀. I think you I did a good do that. Chance. I don't what what way to do ìbájẹ́ nígbà tí wà á ti tá ní bọ̀ bọ́ọ̀lù ẹ̀rọ náà ní ìlú mẹ́fà lọ́wọ́ ó bàbá táǹtì ò lè dé ẹ fọ́ọ̀tì fọ́ọ̀tì yẹ sámà àtibẹ̀ táǹtì wà ní ìlú ìdá. lọ́nà ìdáná فسبحان الذي بيده ملكوت شيء لا تتعلم إذا أصوات غرب بيتان أصوات غرب Ọlọ́run bá ní àwọn tí wọ́n ń ta ko ọ̀rọ̀ ọlọ́run ẹ̀wọ̀n tó tó bá pè ní

wà àyẹ́ ìtànásínà tẹ́lẹ̀ tó jí wa lẹ́ẹ̀mí nípa ibi ìdúlẹ̀ wọn. ọ̀pọ̀ wa lẹ́ẹ̀mí nípa ibi ìdúlẹ̀ wọn. wípé kọ́lọ̀ tó dáhùn nígbà tó wà ní ádámù àkàtó lọ́wọ́. àbí ọlọ́run wa ń mú wa ti di ayé àyà lákọ̀ọ́kọ́ mọ́tò lákọ̀ọ́kọ́ àyà tó òun wá mú olùgbé lẹ́kẹ̀jì wọ́n gbé òun dìde ó di àyà ẹ̀gbọ́n àyà tẹ́lẹ̀ kejì ń ti láì nù o tọ̀ pẹ́sẹ̀ ah, wá ní ife á tó ìwà gbà wípé ìgbà tó bẹ̀ tó wáyé ayé àtọ́kọ̀ pé mọ́ọ̀sì ni tó fẹ́ àmọ́ta lẹ́sìn àti ẹ̀mẹ́jì ló bá wá tó ìwà náà fẹ́ tó tó ó ti sọ ìdí màá yẹ ilé ọgbà yìí ní wọn níbi yọ lọ wọn fà ní àwọn ọgbà àwọn sẹlẹ ní ìlú ẹni ìlú ọlọ ẹgẹ ìgbà yẹn náà yóò wà sọ àyè ìgbà yẹn náà ṣe ojú wa náà lẹ yìí àtàrà fúnra bí lòlò àjẹwọ ẹsẹ wa ẹnlẹ ẹsẹ ẹsẹ yìí ti kú kú sí bóyá náà ọ̀nà ìgbà yẹn àyè ìyá òwú yé alẹ́ sẹ́yìn kò lóore ẹgbẹ́ mi wàhálà ìyá òun ní ẹyẹ ọlọ́run ọba àbẹ̀lọ́ ọlọ́run ṣe nǹkan lábẹ́ lọ́rọ̀ ọ̀pọ̀ ọlọ́run já wọlé ọlọ́run já báyọ̀ lè pàdé ọlọ́run já wà lè pàdé ẹni jẹ́ kí èèyàn tí yàrá ti mú láti yóò ti wọ́ yóò mọ béèrè àwọn ọ̀sán ọlọ́run kò ní la ẹ̀yẹ wo ni ẹni tí bá gbogbo àwọn tó bá ń wọ̀ mọ́ ìlú àwọn ọ̀sán kò sọ̀rọ̀ fún ọ̀hún alágbàdàn ọmọ tí yóò ti lọ tí ó ti tẹ̀lé tí ó tẹ̀lé lọ. ẹ máa wẹni tó bá ti bá wọn ọmọ jẹ́ ìṣòro àti lórí tí ó lọ lọ kódà kó ti fi oyún àárọ̀ dalẹ̀. tẹ̀sí nínú ìdí ń béèrè nígbà tí ò ní wúlò kò náà mọ́ ó ti bẹ́ẹ̀ tàbí kọ́ mọ́ fúnra tàbí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ rí èèyàn náà tó náà bá wáyàwó pa tó kó mùsùlùmí bàjẹ́ ní orí àwọn àwọn bẹ́ẹ̀ sì ìyàwó àwọn bẹ́ẹ̀ sì lè tó fún tàbí àwọn bá sì bẹ́ẹ̀ sì kọ̀kọ̀ lọ́wọ́ òun náà lè bá adé ní tó dókítọ̀ fún àmì kẹ́yìn kan ti dáhùn lóhùn sáà lóhùn ti ṣe kó kọ̀ọ̀kan níjọ́ mi. àbí ẹnu kí lèdè ìwé òun wọ èyí tó náà ń wọ ọkọ pé wà lórí ìlà èyí tí wọn wà ní ìṣà náà sáré lé pé kódà kan ti gbà ń báyìí láti lọ sí òní lọ́dún nínú ọkọ náà. èyí torí pé ó sàfẹ́ sí ilẹ̀ ọ̀sí lọ́dọ̀ àfẹ́kọ́ dáhùn ìwọ̀ àá sì láàbò rú jẹ́ ṣé kódà bó ti jáde ẹyọ ọ̀kan láì kátàrà náà sí ọ̀la wà á kó dáhùn àjẹ èyí tó wá wúlò bẹ́ẹ̀ náà ni bí àwọn ọmọ náà wà béèrè lọ́dọ̀ ọ̀sán pé ìwé màláìka wà á kọ́ ayò pa pípa ìyá ọ̀pọ̀ àwọn oṣiṣẹ́ kan náà àwọn ọjọ́ táwọn ọ̀la kó tiẹ̀ yẹ ìbò iṣẹ́ tó fara sí àpò lára ní kò ní ṣe yóò wò ó ti lẹ́nu tó tẹmọ bíi pé èèyàn tó ti tó báyà báyà àwọn àkòbí rẹ mọ èèyàn tó ta báyà òbí rẹ wá fẹ́ kú òun àti oṣù ẹwù ní òun ti lágbájá ti ẹ̀yà fún àkókò àti ìjọsọ a tẹwọn tàbí àwọn ìmọ̀ọ́sì náà ṣùgbọ́n èyí ni mọ́ bó ti mọ̀ tẹ́lẹ̀ òun ọ̀fẹ́ lọ́nà ni wọ́n béèrè wọ́n lọ pé béèrè àwọn ti wá gbà lọ́gbà náà àwọn àti àti àtẹ́yìn wà á lé àti àtẹ́yìn. خرجنا من ذنوبنا فهل إلى خروج kali bicara sekolah itu tidak ada yang kata nada kata harapi dalam ini sekolah ini dari mus di anna wira duri yang bawa sering terkutu interkutu tambah tak biologi, orang tidak ada yang ọlọ́wà kẹ kàparí tètè lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹ́ láyé láyé rẹ̀ kíláàmù tó ọmọ àná wà ní yí ṣọlá tó ní mọ̀ tó ní mọ̀ àmọ́ jẹ́ lọ́wọ́ ní kéèké lọ́wọ́ ní ọ̀lẹ́ rẹ̀ ní ìlú lè lẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó lọ́wọ́ fàáyé lápò lójú ní tẹ̀lé rẹ̀ fàlà ọkùnrin lè láàyè àmì tọ́ àwọn òòsà yín tẹ̀ máa ń pè àwọn òòsà yín tẹ̀ máa ń pè ní ìka lọ́lọ́ làálì yìí tí mo ga ju gbogbo nǹkan ọ̀kẹ́ yìí tí mo tóbi ìmọ̀ nǹkan ìrísà wà pẹ̀lú ìlú mo yìí sọ ìrísà mi ìrísà mi ni pé ọ̀kẹ́ mi dájú torí kọ̀ọ̀kan á nì í bọ́lá wọn àti màá ń sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ pé ibi tá a ti dú orin ìmọ̀ ẹ̀rọ ọ̀pọ̀lẹ̀ a lè ṣàlàyé pé àná rẹ̀ àbí ìtọ́nà ọ̀bá tó ń gbà ẹ̀ bọ̀ bàbá tó náà là àbẹ́lù sí pépé wọ́n ń yapa àbí wọ́n ń béèrè ìyẹ̀lẹ́ nípa jáde ìyá àwọn ọkọ̀ bàbá tó ní pé nípa kùrọ̀ áàrùn ọkọ̀ rẹ̀ ẹ̀ méjì lọ́wọ́ àwọn ọ̀gbẹ́ ìnáwó kárùn láyé ẹ̀dùn náà ìbára wọ́n ká sàrùn sí àyà ìyá ẹ̀dùn إن شاء الله ننتهي إلى الغد أما تسجيل وتسجيل وهذا الأمر 知道吗？